níbi yà ṣe ń tẹ̀síwájú lórí àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan láti iléeṣẹ́ rédíò ayékòótọ́ one zero oh one point one tó kalẹ̀ sókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ ká darapọ̀ mọ́ Ọládùn Bello lórí ètò yín ètò wa alfik fidin. a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahman rahim allahumma salli wa sallim ala khayri khalqillah muhammad bin abdullah sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi ajma'in amin à ń kí ẹ̀yin olùgbọ́ wọn wọ́n wípé àjọ kó ojúmọ́ abárúkà jùmọ̀ aláàjẹká ṣe é pẹ́ ẹ káàbọ̀ sórí ọ̀tún ètò yìí ètò àti àkóní àlefíkì òfin dín ọ̀làdùnní bẹ́lẹ̀ olóko mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ al Center ní pápá abẹ́dẹ̀ lọ́gbọ̀nsọ̀ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà kọ́lọ́n kó jẹ́ ká rí yín pẹ́ látàrí dáadáa lójú pọ̀nà ẹ̀sìn islam kọ́lọ́n kó túmọ̀ bá a kún yín kọ́lọ́n kó túmọ̀ bá a ṣe àlékún àáfíà sí fún yín inshàlá kọ́lọ́n kó sì bá a bọ̀ gígùn àti àlẹ́ àáfíà tó péye àti àlẹ́ houston lè khatima inshàlá. ìbéèrè àkọ́ tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè oníbéèrè wọ́n ní ẹrú ọlọ́run kan wà tó jẹ́ pé àìlera ó dé wọ́n tún wá fọ̀ fún yí pé kó máa máa súnmọ́ ibi tí atẹ́gùn bá ti ń fẹ́ púpọ̀ jù mọ́ oògùn tí ó wàá máa lò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé ń jẹ́ kó sùn wọ́n sì ní kó gbọ́dọ̀ má ṣaláì máa lo oògùn ń wá máa sùn pọ́n tó bá ti wá di àsìkò sọ̀láàtù sóbẹ̀ wọ́n ò tún jí àfi bí ẹni pé ọtí ń pààyàn ẹni ipò tí ó tún wà yóò wá sunrun títí tí ó fi wá di bí aago mẹ́jọ lẹ́yìn bí aago mẹ́jọ tó bá wá dìde òun làárọ̀ wà balẹ̀ díẹ̀ ní ó wàá mọ̀ ìpẹ́tọ̀ òun ó ṣe sọ̀láàtù sóbẹ̀ wọ́n ní ìjẹ́ irúfẹ́ èèyàn báyìí ṣé kò yé ṣe pé ń dọ́gbọ́n ṣe lọ́hùn díẹ̀díẹ̀ àti pé ipò wo ni sọ̀láàtì rẹ̀ lè wà eléyìí ó jẹ́ ìbéèrè aláwọ̀kọ́ ìbéèrè lẹ́ẹ̀kejì wọ́n ní gbọ́dọ̀ la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd yuhyi wa yumit wa huwa ala kulli shay'in qadir tí àwọn gbọ́ tí wọ́n sọ pé ó dáa kéèyàn máa wí lẹ́yìn sọ̀láàtù subh mẹ́wàá rẹ̀ àti lẹ́yìn sọ̀láàtù magrib mẹ́wàá rẹ̀ síwájú kéèyàn tó dìde kúrò níbi téèyàn ti ṣe sọ̀lá wọ́n ní ṣé èèyàn lè wí gbólóhùn yẹn ṣáájú kéèyàn tó ṣe àwọn tasbih àbí lẹ́yìn téèyàn bá ṣe tasbih àti àwọn nǹkan míì tó tún kù tẹ̀lé yóò tó wí gbólóhùn yẹn wípé ìwo lèyàn ọ̀kọ́ gbé síwájú nínú méjèèjì eléyìí ó jẹ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹ̀kẹta ó ní ìbéèrè oníbéèrè láti orílẹ̀ Benin Republic wọ́n ní ẹni tó jẹ́ pé ọkọ ṣẹ́ ó ti wá gba òmìnira wọ́n á fẹ́ ṣe fídọ́ọ̀mù fún lọ́dọ̀ ọ̀gá rẹ̀ báyìí ọ̀gá rẹ̀ wá ní dandan sámú ọ gbọ́dọ̀ jẹ́ pé yóò kúnlẹ̀ ni òun sì ń sọ fún ọ̀gá rẹ̀ pé a ìkúnlẹ̀ bò ẹ yọ̀ǹda òun kúrò níbi ìkúnlẹ̀ ọ̀sánì sámú ọ gbọ́dọ̀ kúnlẹ̀ ni wọ́n ní ṣé irúfẹ́ onítọ̀hún lè kúnlẹ̀ lókun ìgbà tó jẹ́ pé ìṣẹ́jú tí ó fi kúnlẹ̀ kò jù àbí bó ni ó ṣe ṣe ọ̀nà wo ni ó gbégbà bisimilah. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa wala wa السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الله رتين ساري تسكب لا تاري عليه أفن لو كنت أمالو léyìí tó ṣe pé ń bí kọ́ wọ́n ní ìgbà míì tó bá sùn kò ní jí láàárọ̀ àfi bí aago mẹ́jọ ṣé eléyìí ní ṣe pé ń dọ́gbọ́n fi ẹ̀sìn ṣeré àbí ìgbà tí èsì pò ń lọ kó oògùn fúnra rẹ̀ hmm. táwa fi sọ pé ó ń dọ́gbọ́n ṣe bẹ́ẹ̀ láti sáfà ti ṣẹ̀sìn a lè sọ pé ń dọ́gbọ́n láti fẹ̀sìn ọlọ́run ọba ṣeré tó bá jẹ́ pé wọ́n da létè ni wọ́n kọ́ róògùn bẹ́ẹ̀ fún kò bùkátà róògùn ọ̀run bẹ́ẹ̀ a lè sọ pé sí èsì pé wọ́n dọ́gbọ́n láti mọ́ǹtìn jìnnà ṣẹ̀sìn. Hmm àti báyìí pé ìwádìí fi hàn pé lódodo oògùn tó yẹ ti ń ṣe náà ni wọ́n kọ fún un bó oògùn sì ti máa ṣèyàn náà ní sí òun hmm. tọ́lọ́mù bá ti kọ́ pé kó jí ìgbà náà ni wọ́n máa lọ ṣe ìpalẹ̀mọ́ àti sinlọ́n tí ó sì ṣe sọ̀látù subhi tiẹ̀. anábì sallallahu alayhi wa sallam wọ́n sọ nínú hadith wọ́n ní man nasiya salatan aw nama anha falyusalliha idha dhakaraha fa innahu la kaffarata lahu illa dhalik ẹni tó bá gbàgbé sọláàtì kan àbórun ló gbé lọ tí òjò sì sọláàtì yẹn kọyà sí ní ìgbà tó bá ti rántí hmm. torí nǹkan kan ò sì tí ó pèsè rẹ̀ rẹ́ lórí fífi sọláàtì yẹn falẹ̀ àyàfi kó ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti rántí àbí tó bá ti jí tó kọ sẹ́lọ̀n tó bá ti jí kó máa ṣe sọláàtì rẹ̀ wọ́n ní la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir àwọn gbọ́ pé wọ́n ní ká máa wí mẹ́wàá lẹ́yìn àṣùbà ṣáájú kó tó di pa dìde mẹ́wàá lẹ́yìn magrib ṣáájú kó tó tún ti pa dìde bákan náà àwọn wa máa bò làwọn ti ṣètò wíwí rẹ̀ pẹ̀lú àwọn gbólómi àkọ́ ni pé àtúnṣe lórí gbólóyún bí wọ́n ti ṣe ní kẹ́ ẹ wí èyí tẹ́ ẹ wí yan àdínkù ti wọbẹ̀ hmm. nítorí wọ́n ní kẹ́ ẹ máa sọ lẹ́yìn àṣùbà àti lẹ́yìn magrib كاوي لا موا أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير أن يافقون يحيي ويميت أو لا موا لا يصبح موا أي مغرب يعني كتب سوقي أستغفر الله ليس سلامة أستغفر الله أستغفر الله لا يمتع اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير أو لا ما وابع تبعد كل ما مني وقال كوجو ساوين نيا سبا كوغورو كوجو ساوين تتو لين لين مغرب ṣáájú kó tó di pé wí gbólóhùn lẹ́ẹ̀mẹ́wàá. Hmm. torí pé wọn náà gbà wá pé gẹ́gẹ́ bẹ́ni tí ń ṣe sọ láti bá ti ṣe wà gẹ́lẹ́ nígbà tó sálámà náà ni ó tún ṣẹ́kù tí ó fi wí gbólóhùn lẹ́ẹ̀mẹ́wàá. bó o ṣe jókòó àti ibi tó fọwọ́ rẹ sí bẹ́ẹ̀ ni gbogbo ó ṣe wà ní sẹpẹ́ tó fi rí pé o wí gbólóhùn lẹ́ẹ̀mẹ́wàá mẹ́wàá. Hmm. eléyìí jẹba yẹn kí tó bá ti sọ astaghfirullah mẹ́ta allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram ìgbà náà lọ́kàn gbólóyún lẹ́ẹ̀mẹ́wàá lẹ́yìn àṣùbà lẹ́ẹ̀mẹ́wàá lẹ́yìn maghrib. wọ́n ní ẹni tó kọ́ sí ọwọ́ tó sì ti kọ́ débi pé yọ gbòmìnira ọ̀gá rẹ̀ tó wá fẹ́ fún fírídọ̀mù wa sọ pé yóò kúnlẹ̀ ńláńlá gbàgàdà túláàsì wọ́n sì ti mọ̀ pé ká máa kúnlẹ̀ ká máa dọ̀bálẹ̀ ká máa ṣe gbogbo eléyìí ó takò ẹ̀sìn ọlọ́run ọba wa àṣà àwọn abọ́gibọ̀ pẹ́ ni òfin ọlọ́run ọba takò tòun sì jẹ́ mùsùlùmí gidi wọ́n á ní sóun lè kúnlẹ̀ ńgbà tó ṣe pígbà tí wọ́n fi kúnlẹ̀ ọ̀pọ̀ lọ títí àjẹkọ̀ọ́ lè bọ́ Ṣàngó ńgbà tó yẹ pé ọkàn lè bọ́ láàrin wákàtí kan kó tún mọ́ padà di rẹ̀ mánu. lọ́wọ́ pé èèyàn di ẹni tó yẹ kó ṣe àtiwọ́ jahannama rọrùn tí wọ́n bá ń sọ pé kinní kan dánú òfin ọlọ́run díẹ̀ mọ́kàn ṣe kò sọ̀rọ̀ ńbẹ́ so a gbọ́dọ̀ ṣe so nítorí pé freedom yẹn kì ṣe freedom kúrò lọ́wọ́ nabosal janna mm. freedom lásán pé ọmọ aṣọ ọmọ abẹ́rẹ́ fi gan sọ mm. freedom lásán pọ̀ kàn mọ èso fi kalẹ̀ freedom pé ọmọ wọn ti pé o lè po simẹ́ǹtì tó fi rẹ́lí mm. gbogbo nǹkan lé ayé lásán ọ̀ àti torí rẹ̀ lọ lúgbọ́ ọlọ́run ọlọ́mọdé kó sọ àṣe bẹ́ẹ̀ náà tàì ṣe bẹ́ẹ̀ kíkó dé. eléyìí àì fi òfin ọlọ́run ọba àì fi gbolẹ̀ àì fojú rẹ̀ gbolẹ̀ mm. àì sì fọwọ́ jábútẹ́ mọ́fin ọlọ́run ọba wa kéèyàn má bàa tẹ́ láyé dọ́run. Mm. jazakumullahu khairan sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tó lu jábí náà nù tẹ́fìmọ́ láǹfààní àti pè wọlé béèrè ìbéèrè kan àbí ìkejì lórí ètò yìí tí a pè ní àlefíkè òfin dín pẹ̀lú bí àwọn ìpè náà bí wọ́n ti ṣe ń rọra wọn báyìí ẹ jẹ́ kí n mú ìbéèrè eléyìí wá ọ̀dà ìpè mi wọlé bí ẹ lórúkọ yín o. hello. hello ẹgbẹ́ ìtòsà. orúkọ yín bí ẹ ti ń pè yìí. tóbi ló ń sọ̀rọ̀ láti ìgbà nàìjíríà. ìbéèrè yín àníkà kí irú ètò. ọ̀dà ẹ ṣe àdúpẹ́ ẹ ló kọ yín o ó ti já zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six <laughs> àwọn ìpè náà ń jára wọn nu ẹ jẹ́ kí á mú ìbéèrè lè wá wọ́n ní ẹni tí kìí ṣe mùsùlùmí lóbìnrin tẹ́lẹ̀ tó sì fẹ́ ọ̀dà ẹ jẹ́ ká mú eléyìí ẹ lórúkọ yín o hello waaleykum salaam wa rahmatulahi wa barakatu orúkọ yín bí ẹ ti ń pè. àbúrò anas ló ń pè láti Ìlọrin. ìbéèrè yín. ìbéèrè yín. hello. <laughs> àwọn ọ̀gbìn ń jára wọn o ọ̀dà ẹ jẹ́ kí a wá ọgbọ́n mi dá sí i a tún lè máa pe zero eight zero six one nine nine eight four five nine. wa aleykum salaam wa rahmatulah orúkọ ibi ẹ ti ń pè. orúkọ yín o. hello. wa aleykum salaam wa rahmatulah orúkọ ibi ẹ ti ń pè. ìyá wọn gbọ́ wa. hello. hello. <laughs> ọ̀dà náà ẹ jẹ́ kí a rìn báyìí zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn òpin náà ń jára wọn ni o <laughs> ó dojú ẹ báyìí. Hmm. a tún lè máa pe zero eight zero eight six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine àti zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. wọ́n ní ẹni tó ń ta ọkọ̀ tó kàn bọ̀ ọ̀dà. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ọkọ yín. mo ti lo sọ̀rọ̀ láti adùn. ìbéèrè yín. na ìbéèrè mi pé màmá àgbà tó ti gbé kan lọ ni pé àwọn gbé Àbújá bíi two thousand mm-hmm. so wọ́n ti wá wá sí Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ mm-hmm. wọ́n ti wá dàgbà wọn láǹfààní àti padà sí Àbújá mọ́ wọn láwọn jẹ nìkan ní two thousand àwọn àdẹ̀jẹ nìkan ní two thousand six hundred tó dẹ̀ ń bẹ lórí àmì àwọn láti ṣe pé bóò ni àwọn ṣe máa bí àbùkátà ẹni tó pé táwọn bá làwọn ènìyàn gosùn káwọn mọ̀ da wọn mọ̀ mọ́ tó wọn á ní pé káwọn ṣe ìbéèrè sí. alhamdulilayi tí wọ́n bá máa àdúgbò táwọn gbé rí so ó sì yẹ kán morúkọ àwọn ẹni táwọn jẹ lówó wọ́n lọ bá wọn wádìí ńbẹ tó bá jẹ́ pé kò sọ́nà tí wọ́n lè gbà lọ́dọ̀ wọn wọ́n mú iye owó tí wọ́n jẹ àwọn èèyàn yẹn wọ́n fi ṣe sàrà ló kọ wọn kọ́ lọ́wọ́ mú ládàá rẹ̀ lọ́ bá wọn hello. hello. aleykum salaam wa rahmatullahi wa barakatuh orúkọ ibi ẹtí ń pè. ẹ̀yin rédíò yín lọlẹ̀ tí wàá ti yín lọlẹ̀ kẹ́gbẹ́ padà hello. aleykum salaam wa rahmatullahi orúkọ yín o. ìbéèrè yín irú àdúrà òní ẹni máa fi tẹ́ ẹ máa ń kọjá lójú ọ̀rẹ́ ní ẹ̀kú tó kọ́ òwò aláǹtakùn. ọ̀dà ẹ lọ orúkọ yín o. wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín bí ẹ ti ń pè. ìwà lẹ̀sìn abu aisha láti wàkàdúgbò ni ọ. láti. wàkàdúgbò. sọ ìbéèrè yín abu aisha láti wàkàdúgbò. ìbéèrè yín. ẹ ẹ àti àwọn àwọn dọ́kítọ̀rì wa ọlọ́run járe yín pẹ́. àmín. ẹ dẹ́kun mo fẹ́ béèrè lọ́wọ́ dókítà pé ẹ dẹ́kun ṣé bàájì ló gbé lẹ́yìn imam. bí ti báwo. tó bàbí ìbàdí ló mú yẹn àbí kó yí ìbàdí ló mú yẹn lẹ́yìn imam. naam naam ó ti yé ṣe é ní mi. àwọn sìkìrà tí wọ́n ti ṣe àlàyé lẹ́kọ̀ọ́ lórí yàtọ̀ tó ń bẹ láàrin alùsùnmẹ̀ jama àti àwọn wàhábíyà oríṣiríṣi ìdọ̀dọ̀ wá bí àyẹ̀ máa ń fẹ́ ṣe comparison náà lórí àwọn àbí ẹni wọn jẹ alùsùn náà àwọn tó tó kọ́ wa ṣàlàyé lẹ́kùnrin rẹ̀ yàtí mẹ́lá rẹ̀. padà ó ti yé. rẹ́díò náà láti ṣàlàyé lẹ́kùnrin ṣé rẹ́díò <laughs> náà láti ṣàlàyé lẹ́kùnrin rẹ̀. àkọ́kọ́ oníbèrè tó béèrè ní àti ọ̀yọ́ ó ládùn àwọn làwọn máa ṣe táwọn bá fojú kọ́ wo aláǹtakùn kò sádùn àkàkàn tẹ́ ṣe <laughs> bí ká pé ẹsẹ̀ yín bá kúrúkú àdúrà ò ló ń ṣẹ̀rí àníkẹ́ẹ̀sì lásán yín bá dọ̀tí àdúrà ò ń ṣẹ̀rí àníkẹ́ẹ̀sì hmm. so gbogbo eléyìí ẹ mọ̀ pa àṣà lẹ́yìn fi ń béèrè hmm. so ojú rẹ̀ kó wà láǹtakùn ilé yín dọ̀tí tètè bá mú gbálẹ̀ tẹ́ bá fi gbanlé dáadáa so àwọn òwú aláǹtakùn yẹn ò ní sí lọ́nà rẹ̀ má hmm. so mùsùlùmí là òfin ọlọ́run ọlọ́run sọ ànábì sọ làwọn fi ń hmm, sọ̀rọ̀ kì í ṣe pé àwọn àṣà tí àwọn èèyàn ń bá ká hmm. sọ yín lẹ máa tí ó wà láǹtakùn tó nítumọ̀ rẹ̀ nú àṣà ti yín hmm. ẹ mọ̀ pé tó wà láǹtakùn bá kọ yín lójú àbọ̀kọ yín lápá àbọ̀kọ yín lọ́wọ́ ó nítumọ̀ kan bó ní etí kọ̀yàn. so nítorí dèrè gbogbo eléyìí wọn bẹ nínú àtàkọyọr ká máa gbọ́ wọn asán lásán gbọ́ ah, òwò aláǹtakùn ṣèjọ ohun asán lásán ìwọ náà tún anabi sallallahu alaihi wasallam sọ pé laysa minna man tatayyara aw tutayyara lahu kìí ṣọ̀kan nínú àlùmọ́ mi ló máa jẹ́ ẹnikẹ́ni tó ṣe kọ́ gbọ́n asán lásán gbọ́ àbí tá a mú gba ohun asán lásán gbọ́. irú rẹ náà ní kẹ́ ẹ sọ pé ẹ tó máa ń tajà tọmọdé bá kọ àtàgbàlagbà bá kọ àṣẹ ọ lọ́wọ́ ẹ má gbowó lọ́wọ́ rẹ àfi kọkọkọ lọ fọmọdé torí kókùtọ ọmọ bàbá yín irú rẹ náà ní pé ẹ gbọ́dọ̀ wé ọṣẹ lọ́jọ́ kan ẹ gbọ́dọ̀ wọ kankan àtọ̀sẹ̀ lọ́jọ́ kan torí kọ́ mọ̀jẹ̀ parisi kì í lẹ̀ ń wẹ̀ dànù. lọ irú rẹ náà ní kẹ sọ pé ẹ tó bá lọ ilé àná rẹ tó lọ kí wọn tó wá kú bẹ wọn gbọ́dọ̀ gbé ọjà rẹ gbójú lẹ̀kùn àfi kó gbọ́. wà wọn wọn sán lásán tó bá pọ́n mọ́lẹ́yìn ànábì ni o sallallahu alaihi wasallam kó jẹ́ kó yí ọ tó ṣe pàṣà burúkú kan lọ́n bá ká hmm. o lè jọ́ mọ́lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam tó bá ń gba àwọn nǹkan rádaràda wọn yẹn gbọ́ hmm. ọ̀sẹ̀ tá à ń fi ṣe kinní kan àgbọ̀dọ̀ tún fi wẹ̀ ìyàwó àtọkọ gbọ́dọ̀ fi kinní kan wẹ̀ àfikọjẹ pàrọsì kí wọn gbogbo àwọn kinní yẹn ẹ̀yin lẹmọ bíi tẹ ti rí hmm. gẹ́gẹ́ bí alukurani àti sunna o kò sí tọjọ gbogbo àwọn ilé àwọn nǹkan asán lásán tí ò wúlò tó ní í ṣe pẹ̀lú àwọn ẹ̀sìn abọgibọpẹ ní gbogbo àwọn nǹkan wọ̀nyẹn torí ẹ̀ ìwọ máa bẹ lọ́n tẹ́lẹ̀ náà gbogbo ojoojúmọ́ pọ́lọ́ ẹnìkan yìí mú orí wá bá ní àfiwọ́ lọ́n ẹnìkan òṣìṣì bẹ́ẹ̀ la àdágbára kan ní lẹ́yìn wọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa hmm. so bẹ́ẹ̀ ni mùsùlùmí máa ṣe ń tiẹ̀ láti burkina faso ẹni tí bàdí lè gbé yín lẹ́yìn imam ètò ètò lè ṣẹlẹ̀ ní pé tó bá kẹ́ bá sọ̀làt láti bẹ̀rẹ̀ dé parí pẹ̀lú imam bàdí kan ò sí tí ó gbé yín lẹ́yìn imam imam ò gbé hmm. so àmọ́ tó bá yẹ pé rákà kan ti bọ́ ọmọ yín lọ́wọ́ àbí jù bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ̀ bá pẹ̀lú lè máàmù bẹ́ẹ̀ ni bàdí lè mú yín. Hmm. nítorí pé nǹkan tẹ́yìn bá tẹ́pọ̀ ṣẹlẹ̀ sí yín ní àṣìṣe nígbà tẹ́ ń dásọ̀ láti yín pé so ẹ̀yin náà lẹ́ẹ̀daràn so tẹ́ bá lu gbanti ó mú yín ṣe bàdí lẹ́yìn ìgbà tẹ́ ti kú lẹ́yìn lèmámù ẹ̀ ṣe bàdí hmm. tẹ́ bá sì lu gbanti ó mú yín ṣe kọ̀bìlì lẹ́yìn tẹ́ ti kú lẹ́yìn ìmámù ẹ̀ ṣe hmm. ilé ìjẹba wọn ní kí ni àtútù wà láàrin ahlus sunnati wal àti wàhábìyà so a lè ṣe ìyàtọ̀ láàrin nǹkan méjì àfi kó dájú pé nǹkan méjèèjì ń bẹ hmm. so alákọ̀ọ́kọ́ ń bẹ kò sẹ́lẹ̀ kejì so ahlu sunnati wal jamaa àwa àmọ́ kò sí ti ń jẹ́ wàhábíyà hmm. kí ni ń jẹ́ wàhábíyà kò sí àwọn ọ̀tá ìsìn Islam hmm. àwọn ẹni tó yẹ kí kórìíra sunna àwọn ló lẹ orúkọ yẹn máwọn ahlu sunna lágbọn abìkan láyé so èmi ò jẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ túláàsì mi máa jẹ́ bẹ́ẹ̀ bó ló ṣe wá lè jó mi àbí nísìnyí wọ́n ní ìsàdédìran oní bàbá rẹ̀ sọ. So àwọn aráyé wa sọ pé òye dìran ni ọ sọ da àwọn adé dìran hmm. ni àbóyè dìran so adé dìran ni wọn máa jẹ òye dìran ò lè jẹ tiẹ̀ so irú rẹ̀ náà ni wàhábì yàkó títí ń jẹ bẹ́ẹ̀ àwọn ọ̀tá ìsìn Islam àwọn ni wọ́n ń pe àwọn ahlùsúnà bẹ́ẹ̀ kìí sorúkọ ahlùsúnà ló ń jẹ́ wàhábì yà. lè jẹ́ bó ṣe jẹ́. jazakumullahu khairan sheikh. hello. hello. waaleykum salaam wa rahmatullahi orúkọ ibi ẹ ti ń pè o asalaamualeykum. waaleykum salaam wa rahmatulah orúkọ yín bí ẹ ti ń pè. asalaamualeykum. ẹ̀yin ò gbọ́ wa nù ẹ lórúkọ yín o. hello. hello. ọ̀dà. salaamualeykum. waaleykum salaam wa rahmatulah orúkọ yín o. Eh, orúkọ mi ni alhaji lelu abdulrasaq ìbéèrè yín. Eh, mo ní kí ẹ bá di dọ̀tú léèrè. nípa à ń kúnlẹ̀ fírọ́ọ̀mù à ń ṣe nǹkan kan yẹn. ẹ tún ń dá wa padà sẹ́yìn nù tí a ti kọ́kọ́ mú wa níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ lórúkọ yín o. hello. wa salaam rahmatulahi wa barakatuh orúkọ yín bí ti ń pè yìí. láti Ogun State. i. láti Ogun State. ìbéèrè òkè náà. ẹ bá a sọ̀rọ̀ sókè ẹ̀yin ń gbọ́ wa nígbà tá à ń sọ̀rọ̀ sókè ni ah, ẹ̀yin náà sọ̀rọ̀ sókè ẹ ah, dákun. ìbéèrè àkọ́kọ́ òun náà ni wípé ìwé sọ̀rọ̀tì ìdùwà hmm. àti sọ̀rọ̀tì wíìtì àwọn sórí àwọn alẹ́ fi máa kí. ẹ gbọ́ sà. ẹ̀kejì. ẹlẹ́kejì òun náà ni pé ìgbà tí a mọ̀ ń pé kò sí náà wá fèlì lẹ́yìn sọ̀rọ̀tì àṣù jẹ̀wọ́n pé ìrúnmọ́gbìn kò lè ṣe ń pín sí méjì tí ẹni tó bá yẹ pé àwọn afẹ́ ṣe sàárà fún iná ọmọ ìyá tábẹ́ bá ṣe sàláàtì tí a lè ràn lọ́wọ́ láti kí áṣẹ àbí mọ́gbìn tó bá abẹ́ mi ṣe lọ́wọ́ sí. ọ̀dà ó ti yé. lóye náà àwọn ọ̀dẹ. aleykum salaam wa rahmatulah. alhamdulillah ẹni tó fẹ́ ṣe náfìlà ọ̀bọ̀há gbogbo ń tó bá lọ́rùn nínú alukur'an kò kí lẹ́yìn suratul fatiha ẹni tó bá fẹ́ ṣe salatul witr yóò ké fatiha نينا سورة الأعلى سبح اسم ربك الأعلى نركا لك قو نركا لك جي فاتحة قل يا أيها الكافرون نركا لك فاتحة قل هو الله أحد بين يا سواج والنبي محمد صلى الله, عليه وسلم صلى الله عليه وسلم نواتي من سنة صلاة الوتر نواتي صلاة الضحاء كان تبارا يلون من القرآن وأني بتاتي ما كوكو سنافلة لين صلاة العصر إنجي ستيني كان بقبدي tá a lè dìde pẹ̀lú rẹ̀ ká fi jọ́ yí pé a fún láǹfààní kún náà láǹfààní àti ṣe sọ̀látùl jama'a lẹ́yìn sọ̀látùl asr bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó burú ń bẹ̀ tó ń ti pé kò sí náfìlà lẹ́yìn sọ̀látùl asr torí pé léyìí ó nítumọ̀ ó ní sábàbí tẹ́ fi dìde pẹ̀lú ẹ̀ hmm. bó tilẹ̀ jẹ́ pé kẹ́ ẹ má dìde pẹ̀lú ẹ̀ lọ dà hmm. nígbà tó ń fẹ́ bá jẹun kí ló mú má tètè dé hmm. eléyìí ń pàtàkì púpọ̀ bẹ́ẹ̀ náà ni sọ̀látùl maghrib bóun ni sọ̀láàtì wítìrì fún gbogbo àwọn sọ̀láàtì tá a ti ṣe lọ́sàn-án àwọn fòkànhá ò sọ pé tá a bá dìde láti tún pẹ̀lú ẹni tó pẹ́ dé ká tó pẹ̀lú rẹ̀ kó fi láǹfààní àti ní ládàá jàmáà ní sọ̀láàtì magrib tiẹ̀ so tá a bá fi mẹ́ta kún mẹ́ta tiwa ó di mélòó ó di mẹ́fà ó ti kó òun wítìrì ó di ṣẹ́fà torí ẹ̀ ká má tò lẹ́yìn rẹ̀ wọ́n ní lọ́ọ́ dáa jù eléyìí kò sí tó burú ń bẹ̀ nítorí pé a lè ṣe náfìlà lẹ́yìn sọ̀láàtì magrib. hello hello aleykum salaam wa rahmatulah ó kọ yín. akúgbájọ ìjọ náà. ó kọ yín. ẹ̀mí ọtọ́ ọ̀pọ̀ ẹ̀. ẹ ṣé o. ìyá saheed ló sọ̀rọ̀ láti sàlẹ̀. ìbéèrè yín. ẹ dákun ìgbà tí mo fi ń kírì ọwọ́ sọ́ọ̀sì gbàmọ́ wá bẹ́ẹ̀ àníyàn lọ́gbìn mọ̀ọ́dà lè ní ti fò àníyàn mo gbé fún ṣàbí ìrìn ti bàjẹ́ mi kí náà tó ṣe rẹ dákun ẹ kó kẹ̀ ní ṣíṣe. wọ́n ní àwọn ṣe àṣírí àwọn fẹ́ ṣe. Ah, sọlátìlẹ̀ asiri àníyàn magrib làwọn ní lọ́kàn àwọn kọ́ni làwọn fẹ́ ṣe wọ́n ní ṣé àwọn ó tún àníyàn yẹn ṣe ni àbí sọláàtì yẹn ti bàjẹ́. alhamdulilayi tí àníyàn tó wà lọ́kàn ẹ̀ ní bá ti tà ṣe sọláàtì tà fẹ́ ṣe sọláàtì wọn ní jòmá. tó nígbà tí ti dàníyàn asiri fún magrib sọláàtì yẹn ò jẹ́ magrib mọ́ kò sì ní jẹ́ asiri náà torí pé a kò gbọdọ̀ ṣe asiri méjì lójúmọ́ kan nítorí dájú ni pé ti ṣe asiri magrib lọ́kàn ní ìsìn torí rẹ̀ nígbà tó ẹ bá ti ṣe làákàyè pé a magiri mọ fẹ́ ṣe asiri mọ dàníyàn ẹ tètè já sọlá tìyún ẹ wàá tuntun bẹ̀rẹ̀ pẹ̀lú àníyàn ìtẹ ẹ fẹ́ ṣe gangan. hello. ẹ lè sà ẹ fún ètò kò ní bàjẹ́ o. ó kọ yín. èèmọ̀ gbádùn ètò yín. ó kọ yín o. èyí ká kẹ́kẹ́ lóṣù tí láti kọ̀dá ẹ̀jẹ̀ náà sọ. ẹ ní ká sì lè ti lórí ìbùdó ajá. ṣé fẹ́ béèrè béèrè ni. ẹ ní ẹ má bínú ẹ ṣeun tí ẹ ń gbádùn ètò tí ẹ bá fẹ́ béèrè béèrè ẹ béèrè ẹ má bínú o àsìkò ni ò tó nǹkan ẹ ló kọ yín o. orúkọ yín bí ẹ ti ń pè. ó ti já ẹ lórúkọ yín o. hello. hello. hello. hello? wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín bí ẹ ti ń pè o. aleykum salaam ẹ lọ orúkọ yín o. Hello, salaam aleykum. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín bí ẹ ti ń pè. Suleiman láti Abu Dhabi. United Arab Emirates ìbéèrè yín. ẹni tí ó fẹ́ fẹ́ ìyàwó tó wá lọ sí ọ̀dọ̀ bàbá ọmọ yẹn. Hmm. so tí àbáyọ wa sọ wípé kọlọ ní bá bàbá òun pé gbogbo tí àbáwọn bá ti ṣe tẹ̀hún lọ́rùn so ṣé tí yẹn bá lọ sọ́dọ̀ bàbá yẹn sí ṣé kò sí ẹni kò rẹ̀ tí àbáyọ bá ti fi ara mọ́ oní bàbá tòun bàbá tòun ni kí wọ́n lọ bá <laughs> so ìbéèrè ẹlẹ́kejì àti àti sọ láti mú àkàndé bí tó tó yá ẹ̀ lẹ́nu mi ò mi ò yí sọ mọ́ kí n béèrè. báwo ló rí so eh, nǹkan bíi twelve fourteen ni wọ́n máa ń pè náà máa ń pọ̀ so dábàá ti pè wọn lẹ́yìn rẹ̀ ni ìmáàmù tó máa ń ṣe ìtúbà so lónìí twelve yẹn ò tí ì lù tí wọ́n ti ń kírun yẹn so bàtẹ́ mi wá lù fún àti débẹ̀ mo tí wọ́n ti ń kírun wọ́n ti kí yàrá kan so mo sáà gbọ́ ìwọ̀n tá a ti parí bàtà wá parí sọ̀rọ̀ àti ní ìmáàmù bá tún bẹ̀rẹ̀ ìtúbà mi so bàtí ìmáàmù bẹ̀rẹ̀ ìtúbà tá a parí ìtúbà yẹn wọ́n ń ṣe ìtúbà yẹn lọ́wọ́ ni wọ́n ẹ̀sẹ̀ wá ń pè mí torí mo kì í lu mọ̀ásìmù níbí so fídíò yẹn ṣe à ń pè wọn pàtí rédíò pè wọn tán ìmọ̀mù ẹsẹ̀ wa pàtí rédíò pè wọn tán ìmọ̀mù ẹsẹ̀ fún wa ṣe yútúbà ẹlẹ́ẹ̀kejì ẹnu ṣe pépà tó lò náà ló ti fún lò lẹ́ẹ̀kejì náà tó fi fún yútúbà ẹlẹ́ẹ̀kejì ṣe àyẹ̀ tó wá kí jímọ̀ mi. <laughs> Eh, ìbéèrè alákọ̀ọ́kọ́ mo ní ẹni tẹ fẹ́ fẹ́ màtẹ lọ bá bàbá rẹ̀ bàbá rẹ̀ ní kẹ lọ bá bàbá òun gbogbo ohun tí bàbá òun bá ti ṣe òun fara mọ́ ìjẹ́tẹ̀ bá lọ bá bàbá tó bí bàbá ọmọ tẹ fẹ́ fẹ́ tó ń bá sì fọwọ́ sí i ṣe rí àwòfẹ́ abẹ́ rí fẹ́ bẹ́ẹ̀ ni rí àwòfẹ́ hmm. nítorí pé bàbá ẹni bàbá tó bí ni bàbá ẹni náà ni hmm. torí ẹ bàbá tó bí bàbá tó bí ìyàwó tẹ fẹ́ fẹ́ bàbá ìyàwó náà ni hmm. nínú alukur'an ni alápọ̀nlé ọlọ́run bá ń sọ pé millata abikum ibrahim eléyìí ni ìlànà bàbá yín ibrahim aleyhi salam ìmọ̀ sí gbogbo wa pé ibrahim èsì bàbá wa tààrà. Hmm. bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá wa ni hmm. síbẹ̀síbẹ̀ ọlọ́run pè ń bàbá torí ẹ̀ òfin ṣẹlẹ̀ sọ pé aljaddu abu bàbá ah. bàbá bàbá náà ni so bàbá bàbá náà sì ń bẹnu ẹni tí í máa fọmọ lọ́kọ ṣùgbọ́n kò ní láǹfààní àti fọmọ ọmọ rẹ̀ lọ́kọ nígbà tó ọmọ rẹ̀ tó bí máa ń bẹ̀ẹ́ Mm. àyàfi kọjá pọ ọmọ rẹ̀ lọ fà lé lọ́wọ́ mm, mm. ìgbà tó ọmọ tó ń bí ti fa ọ̀rọ̀ ọmọ tiẹ̀ lé bàbá tiẹ̀ lọ́wọ́ ọmọ tiẹ̀ jẹ́ ọmọ ọmọ fún bàbá tiẹ̀ bàbá lè fọmọ ọmọ rẹ̀ lọ́kọ pẹ̀lú yọ̀ǹda bàbá tó bí tààrà. eléyìí jẹ́ báwọn. ẹ wá ní ní Imaratul Arabiya al-Muttahida sọ̀látùl Jumu'ah àti ó ṣẹlẹ̀ lónìí ó yà yín lẹ́nu. so kò sí tàbí ṣùgbọ́n pé bóyá nǹkan tó ṣẹlẹ̀ ni wọn ti ṣàlàyé rẹ̀ fún yín hmm. tó bá pé sọ̀látùl jumu'a ni aago méjìlá kọjá ìṣẹ́jú mẹ́rìnlá tẹ̀ wí yẹn òun náà ni ó likely kọjá pé wọ́n ń pèpè fún so àsìkò yẹn sì máa pé lọ́dọ̀ tiwa aago méjìlá ò tí ì lù rárá hmm. ẹ̀yin sọ pé ẹ ti ṣe sọ̀látùl jumu'a ní ìsìn àwọn àṣẹ̀ṣẹ̀ ń múra ni hmm. tó ní ibẹ̀ yẹn òórùn ti yẹ̀ tàrí ló ló fi jẹ́ pé ìgbà yẹn ni wọ́n pèpè fún sọ́láàt ìgbà yẹn ni ìmáàmù bẹ̀rẹ̀ sí ní ṣe kótóbà ó ṣeé ṣe kó jẹ́ pé sọ́láàt ni wọ́n ń ṣe ṣáájú sọ́láàtul jumu'a kọ́mọ lọ jẹ́ sọ̀látùl istisqa hmm. kọ́mọ lọ jẹ́ pé sọ̀látùl kusuf hmm. sọ̀látùl kusuf ló súnmọ́ pé kọjẹ́ hmm. kọjá pé bóyá ìmọ̀lẹ̀ òòrùn wọ òkun lọ́sàn gan so táwa ṣe sọ̀lát wípé títí tí ó fi di wípé òye yẹn ó padà hàn òkùnkùn yẹn ó pamọ́ tọ̀ eléyìí ń gbà tó bá ṣe sọ̀lát yẹn tán ìmọ̀ọ́mọ́ òdìdé yóò bá àwọn èèyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó bá wọn sọ yẹn ṣé kútúbà ni àbí ìsínilétí Hmm. ìyapa láàrin àwọn olùmọ̀ ó súnmọ́ kọ́jọ́ pé ọ̀kan nínú àwọn sọ láti lọ ṣẹlẹ̀ à ń sì ń wò kọ́ mọ́ lọ jẹ́ kòsóf hmm. nítorí pé kòsóf ń tẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà ìgbà tó bá ṣẹlẹ̀ iná láṣẹ sọ̀láàtì kòsóf hmm. kò bá àjákòókò kan nínú àkókò tí wọ́n là gbọ́dọ̀ ṣe sọ̀láàtì náà irú àkókò tẹ́ sọ pé ń ṣe sọ̀láàtì yẹn àkókò tí ó yẹ ṣe sọ̀láàtì ni nítorí pé ànábì sallallahu alaihi wasallam ń kọ̀ fún wa láti ṣe sọ̀lá hina taqumu qa'imatu dhahira gbàtóorùn sì wà látàrí ló súnmọ́ pé ẹ̀ ń ṣe sọ̀láàtì yẹn tòótẹ́ hmm. bá wádìí wọ́n sọ sọ̀láàtì tẹ kọ́kọ́ ṣeun jùmọ̀ ò lè dàrú ká máa hmm. wá ṣe kútùbà bíi mẹ́rin fún un hmm. níbikíbi láyé pé eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. jazakumullahu khairan sheikh ẹ lọ orúkọ yín o. asalaamualeykum. waaleykum salaam wa rahmatulahi wa barakatuhu orúkọ yín bí ẹ ti ń pè yìí. ó máa ń nà sí láti Àbújá. ìbéèrè yín wọ́n ní nígbà tó ní pé kò dáa kí obìnrin máa fi ìmúra jọ ọkùnrin hmm. àwọn fẹ́ pé àwọn imam hmm. pé máa ń láìkí láti máa wọ ṣòkòtò sí kìíní tàbí máa wọ imam lórí tó máa bù mọ́lẹ̀ ṣé kò kí láì fi inú ilé. tọ ọ̀dà alhamdulilayi kìí sàn án la sọ òfin ọlọ́run bá ní ọlọ́run sallallahu alaihi wasallam ńlá náà àwọn obìnrin tí máa ń ṣe bí ọkùnrin àtàwọn ọkùnrin tí máa ń ṣe bí obìnrin tó wá ṣòkòtò tó bá jẹ́ ṣòkòtò tírú rẹ̀ yí àwọn obìnrin lẹ̀ ń bá ń wọ̀ jáde kò sí nǹkan tó burú ńbẹ̀ àwọn bá ké ṣòkòtò rú tàwọn ọkùnrin lóbìnrin bá ń wọ̀ ó burú jáì ẹ̀yin náà ti rí i pé ìgbà tí àwọn obìnrin sọ̀rọ̀ àwọn dẹni tí ń múra bí ọkùnrin ẹ̀tẹ́ ó kún àbùkù fún wa hmm. nítorí pé àti iyì àti àpọ́nlé eléyìí tó yẹ kó wà fọ́pọ̀lọpọ̀ nínú wa ó ti dànù ó dànù ní ìgbà tí omi inú àgbọn ó jó dànù. láàyè láàyè iyì wo ló wà lára ẹni tí ọlọ́wọ́ ṣòkòtò níìsín lóbìnrin tó tún wá lọ́ọ́ wọ ṣẹ́ẹ̀tì lé lórí hmm. gbogbo ntọ́lọ̀ ní kó gbé pamọ́ náà ló ti gbé ìta yìí ló fi ń tàwé ìròyìn hmm. a'udhu billahi minash shaitani rajim torí ẹ̀ òfin ọlọ́run ní kẹ́ ẹ wọ jilbab aṣọ gbàgẹ̀rẹ̀ tí ọmọ tòkè bọ̀ wá sílẹ̀ tí ó bo gbogbo ara yín ẹnìkan sọ pé à dáàbò lẹ́wọ̀n dà torí àwọn obìnrin wọn ò ní bíútì tí wọ́n bá wọrú ìwọ wá ń bínú pọ́ ọmọ rẹ ó ń bo gbogbo ara rẹ̀ láṣìírí ò bínú sí i nígbà tí ń sídìí lẹ̀ hmm. so ẹ sì máa pé ọmọ ń sídìí lẹ̀ ó lè padà mú kọjá pé wọ́n padà ra ọmọ mú wọn fi tipátipá bá lò lẹ́yìn mọ̀ pé ẹni tó fọmọ rẹ̀ lẹ̀kọ́ ọmọ wọ̀wọ̀ ku wọ̀ kọ́ yẹ kó banújẹ́ ń jọ́tà burú bá ṣẹlẹ̀ hmm, hmm. so ẹ rí i pé kò sí báwùjọ ṣe lè bàjẹ́ tó àwọn ẹni tí ń múra bọ́lọ̀ ti ṣe ni kí wọ́n múra wọn iyì àtàpọ́nlé ńlá máa bẹ fún wa. kódà lọ́dọ̀ àwọn ọmọ àsọta táwọn gan bá rí wọn pé ah, alájà yín kọ́ là ń bá wí o hmm. àwọn àwọn ìtọ́ wọ ṣòkòtò tó wọ sinmi tí wọ́n sí gbogbo ẹ̀ lẹ́hùn àwọn là ń bá wí. àní wọ́n ti ẹ̀ sọ fọ́mọ kan ní àwọn tí ń wọ̀ kadà hmm. wọ́n ní kí ló dé tẹ̀ ń gbá àwọn obìnrin ẹ̀yin tẹ̀ gbọ́ lọ́n gbọ́ níwọ̀n a ti gbé àwọn obìnrin obìnrin tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ lè má mà tẹ bírèkì lórí ọ̀kadà wọ́n bá tẹ bíréèkì lórí ọ̀kadà obìnrin tí ń bẹ lẹ́yìn rẹ̀ ńkọ́ àwọn stampu àyà wọn wọ́n stampu ẹ̀ mọ́lẹ́yìn. mọ́lẹ́yìn subhanallah. lọ gbogbo tán wọn wọ́n fi kandi pọ̀ hmm? la hawla wala quwwata illa billah. ẹ ọkàn wa tán pé ah mùsùlùmí lòun ṣùgbọ́n àwọn ọmọ ta làwọn máa gbé ń tà wọn. subhanallah kò sí ibà. àbá obìnrin tó bá bóra wọn ah, ẹ̀rọ ọlọ́run tiẹ̀ máa bá wọn. ok èyí tó ń gbé náà nítorí pé ó ti sídìí tiẹ̀ lẹ̀ tó ń wá ń gbé tó ń fi ń tayò bẹ́ẹ̀ lórí ọ̀kadà ọmọ pọ̀ ń sẹ́lọ̀ ni nítorí ẹ ẹ bora yín láṣìírí tọ́lọ́wọ́n bá ní kí mùsùlùmí bìnrin ọmọ wọ̀ jáde ni ẹ máa wọ̀ jáde hmm. ẹ má ṣe ra yín ẹni tó ṣe pé kò ronú àtúbọ̀tán láyé yìí tí ó tàn ní hmm. òbí yẹn bá sì ń ṣe àṣírọ́rùn wọ̀ ó pé ju àṣíráyé gbé lọ. Hmm. Allahu akbar jazakumullahu khairan sheikh. ó kọ yín o. alo salaam aleykum. aleykum salaam wa rahmatulah ó kọ yín bí a ti ń pè. ìyá bí kọ́sìmù ni láti bẹ̀rẹ̀. ìbéèrè yín ilé akílò kan bá sọ́gbọ́n jẹ́ àgbà gbọ́dọ̀ fẹ́ra. àmín àmín. anẹ́kàbí ọlọ́run anẹ́kàbí dọ̀tí wà ní pé ẹni tí ìjọba mú ọjà ẹ̀ tó lẹ́tọ̀ọ́ sí mùsùlùmí wà lọ ra ọjà yẹn tó lẹ́tọ̀ọ́ sí ọjà bẹ́ẹ̀ lẹ́tọ̀ọ́ sí mùsùlùmí láti rà. ó ti yé alhamdulilayi ẹni tí ìjọba bá gba ọjà lọ́dọ̀ rẹ̀ hmm. ẹ pé wọ́n fojú pa ìjọba wọn fẹ́ lu ọjà ń gbàǹjo ó tọ́ kí àwa tá a jẹ́ mùsùlùmí ká lọ rà kọ́tọ́. Hmm. nítorí pé bí ìgbà téèyàn fẹ́ yọ ọmọ ìyá rẹ̀ ni hmm. èèyàn fẹ́ fi ìbànújẹ́ ti ẹsẹ̀ rìn hmm. ẹsẹ̀ mọ̀ pé irú ohun tó ṣe tọ́jà tiẹ̀ fi di tán lu ń gbàǹjo lónìí wọ́n má lè kángun sí wọn náà lọ́la. torí ẹ ẹni tán gbọ́jà rẹ̀ yẹn ìjọba tó ná ọba ṣe dáa tí ọba jẹ́ kà ẹni tẹ́ gbọ́jà rẹ̀ yẹn náà lẹ́nìkan lọ wówó wá tẹ́ fi tú ọjà rẹ̀ lẹ̀ fún un. torí ẹ̀yin náà fi rora yín wò kẹ́ tó máa lu ọjọ́ ọlọ́jà ń gbàǹjo hmm. ẹ bá tẹ́ ń lónìí náà tẹ́nìkan náà gbọ́jà tiyín náà ó dájú pé ẹni bára rí kù níbẹ̀ hmm. ìbànújẹ́ ńlá ní tì í so kò ní ká máa ṣe ká máa ṣera wa ní ṣùtà hmm. wa lọ́kàn ló ń ṣèjọba wà ń so ti ṣe wà nù torí ẹ̀ tó bá gbọ́ pé wọ́n fẹ́ lu ọjà àwọn kan tí wọ́n gbà ń gbà ń jò nítorí dáa ni kò mọ́ ra. jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí n túmọ̀ ìbéèrè lẹ́yìn náà wá wọ́n ní maulud nabi tí ó di táwọn èèyàn ń gbà bí ẹni gba igba kínìnà lónìí báyìí wọ́n ní àwọn gbọ́ àwọn sì ti wá mọ̀ báyìí lámọ̀dájú táwọn sì ti wá yí padà wípé maulud nabi kò dáa nígbà táwọn gbàgbọ́ yìí rẹ̀ wọ́n ní ṣùgbọ́n àwọn tí ń ṣe níṣe ni wọ́n tún fi rinlẹ̀ yìí pé ànábì yẹ ni àpọ́nlé lẹ́ni tó yẹ kírò àwọn ìmọ̀ àpọ́nlé wọ́n bẹ̀rẹ̀ pé ǹjẹ́ wa la mọ ànábì sallallahu alaihi la mọ̀ àpọ́nlé jùlọ ni tí àfilẹ̀ lẹ́tọ̀ọ́ sí àti máa ṣe maulid nabi àbí àwọn sọ̀hábà tí wọ́n bá lùgbà àtàwọn tó tún tẹ̀lé wọn ẹni wọ́n mọ àpọ́nlé ànábì sallallahu alaihi wasallam jùlọ tó fi jẹ́ pé àwọn títí wọn wọn àṣe maulid kò ṣe àti pé oore wo gan-an iní bẹ́ẹ̀ àti àǹfààní wo ló lè kó bá àwùjọ. àwọn tí ń ṣe lẹ́bi <laughs> so nítorí pé lábẹ́ òfin ọlọ́run ọba kò sáǹfààní kankan bẹ̀ hmm. ìfàsìkò ṣòfò ìfàsìkò ráàrí ni hmm. nítorí pé mọ́lìdì tẹ̀ ń ṣe yẹn àkọ́kọ́ kò síbi tọ́lọ̀ ti ní kẹ́sí kò síbi tá nàbí sallallahu alaihi wasallam ti ní kẹ́sí àwọn sàhábà tó bá lògbà ẹnìkan nù ò ẹ̀rí lábàá tiẹ̀ pàànàbí ọ̀ráyè rẹ̀ àmọ́ àwọn sàhábà rẹ̀ àwọn fàsìkò lẹ̀ fún kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ àdádálẹ̀ lásán ni Ànábì sallallahu alaihi wasallam sọ pé man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan kí ìsàwálà pàlàṣẹ pé kó ṣe á dá padà fún ìlànà bíi ẹlẹ́ni àpọ́nlé ẹni àyẹ́sí ìdínú tẹ́yìn fi ń ṣe mọ́lẹ̀d kò é ṣe kò sápọ́nlé kan fànàbì nídìí kò sàdádálẹ̀ hmm. kò sí àyẹ́sí kan fànàbì sallallahu alaihi wasallam nídìí kò gbé àfikún kan wọnú ẹ̀sìn hmm. tí ìbá ṣe kó n fa àsìkò rẹ ráàrí ọ̀nkà ń fi àsìkò rẹ ṣẹ̀sìn ntọ́lọ̀ ní kò ṣe tánà fi fi pọ́ láṣẹ ó jìnnà sí i àwọn agbé àgbélẹ̀rọ àfọpọlọ gbé kalẹ̀ àwọn kan tí wọ́n fi ń tanra àwọn dànù tí wọ́n fi ń kọ́sí àwọn tí èsè mùsùlùmí ẹ̀ wá ẹnikẹ́ni tó bá fẹ́ràn ànábì tó sì jẹ́ni tó fẹ́ pọ́n ànábì lè tó fẹ́ yẹ sí hmm. ọ̀nà tó fi fi ìfẹ́ yẹn hàn àti àpọ́nlé àti àyẹ́sí yẹn oníkọ̀ tẹ̀lé lànà rẹ̀ hmm. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم sọ fún wa pé tó bá yẹ pé bẹ́ẹ̀ ń ṣe ń janú fanu sọ pé ẹ fẹ́ràn ọlọ́run lẹ bá fẹ́ràn rẹ lódodo ẹ já ara mi rẹ àmì rẹ náà ni pé kẹ tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam tẹ bá ti tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ọlọ́run bó nífẹ̀ẹ́ yín mm. yóò sì ṣàforíjì ẹ̀ṣẹ̀ yín fún yín mm. torí ẹ̀ ìwọ olólùfẹ́ ànábì tó ló ń ṣe mọ́lídì ìwọ náà wò wò nínú nǹkan ọgọ́rùn tánàbì ní ká ṣe so ti ṣe mẹ́wàá. Allahu akbar. kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn tánàbì lásán torí gbogbo tánàbì ní ká ṣe wọ́n máa fẹnu yẹgẹrẹ ni wọ́n máa fẹnu jáwáyà lórí ẹ̀ ni pé kí ni ṣé àwọn wa tẹ̀lé lóhùn ṣé sàbí wa làwọn àmọ́ ń gbọ́ dáadáa lẹ̀ tán kọ́ wọ́n tẹ̀ bàtì mm. olólùfẹ́ ànábì ti ń kówó jọ ló kọ́ pòǹsì àjọ̀dún ọjọ́ ànábì àwa àmọ́ bíi tẹ́ gbà kówó ńlọ ọba ànábì jẹ́wẹ́sán <laughs> union ni ó gbà ní àbíbo <laughs> so gbogbo ẹ̀ àti kówó jọ kówó jẹ mm-hmm. so gbogbo ẹ̀ wọ́n ní ìdá orífẹ́ sábàbò bàtọ̀lẹ̀ làájẹ̀ tábà ti máa ń tọ́ fàtẹ́ ń fi ń sìn kankan tẹ́ tẹ̀ bàtí àbúrò máa ń ṣe yá mm. ọjọ́ ìbò tó ṣe. hello. aleykum salaam o kàn yẹ tí ń pè. ìbéèrè yìí ìbéèrè mi àkọ́kọ́ ojú wo ni ìsìláàmù kọjú sí àwọn àbá pé ṣé kò ṣe owó káàbọ̀ ṣe ìlú náà pé kí wọ́n máa ṣe ìlú náà fún wọn pé pé nǹkan ẹ̀kọ́ tí wọ́n kà náà ni wọ́n sọ fún wọn rámàlè. Ah, àwọn àfáà tí ń ṣe wọlé màá lọ ẹkẹ lọ bí lélẹyìí torí wọ́n ní ṣé nǹkan ẹyọ kan táwọn ọmọ kà nìkan lọ yẹ kí wọ́n máa kọ́ wọn sòtò àìpé tẹ gbàlérò pẹ̀lú wàlímà ni pé ọmọ ti mọ gbogbo alukurani ké hmm. ah, àbúrò akọ ní nǹkan ẹ̀yọ̀ kó gbogbo ẹ̀ ló ti kọ̀ ńgbà hmm. wọn bá sọ fún wọn náà pọ̀ màrí ó sì wàlímà ọ̀ ẹ ìdánwò so ẹ yọ àyọkà fún bí kí bínú alukurani kọ́ máa kà tó bá ti já geere lẹ́nu rẹ̀ hmm. kó máa ti so lẹ́yìn wa gbà náà ọmọ wa máa alukurani ké ṣe ń lọ́ tó pé ká máa ti torí rẹ̀ ṣe ẹ lọ <laughs> orúkọ yín o ìyá ẹ jẹ́ kí n mú ìpele yìí ẹ lọ ẹ lọ. aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí orúkọ yín bí ẹ ti ń pè. naam. wàhálà ìgbọ̀nsẹ̀ ẹ bá a gbọ́n sókè dáadáa orúkọ yín. àdìsẹ́ni sọ àdìsá àdìsá. ẹ bá gbọ́n sókè díẹ̀ sí ká tún gbọ́ yín. àdìsá àdìsá àdìsá láti bẹ̀rẹ̀ àdìsá ní sọ̀rọ̀ láti bẹ̀rẹ̀. láti Beijing ní China ìbéèrè yín. ìbéèrè mi ni pé kí ìyá yẹn kò bá wà jà kọ́ kò bá wà fún àbí ìtọ́jú ìyàwó tí ọmọ ẹ̀ ọ̀bẹ bẹ́ẹ̀ ṣe ń pé ó jẹ́. ẹ wo àgbọ́ yín ẹ bá gbọ́n sókè dáadáa tí ẹ bá lè gbìyànjú àti pè padà àgbọ́ yín agbára káká la fi ń la fi ń yí i zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àti zero eight zero six one nine nine eight four five nine àwọn nọ́mbà tí à ń lò nù ẹ lórúkọ yín o. orúkọ yín bí a ti ń pè. ẹ lórúkọ yín o. hello. aleykum salaam orúkọ yín bí a ti ń pè yìí. Assalamualaikum. Aleykum salaam wa rahmatulah. Orúkọ yín ló jẹ́ pípé. Láti stadium ní Alimọ̀sí láti stadium. Ìbéèrè yín. Ẹ jọ ìbéèrè mi ni wípé orúkọ ọmọ mi ni ni Mistura. Sọ àwọn kọ́lá ní kèsè Mistura pé Mastura ni. Ẹ jọ sà kí ni correct name. Ẹ jọ sà. Assalamualaikum. Àtúnṣe tá a ṣe fún yín náà ló ṣe déédéé Mastura. Mastura ẹni tọ́lọ́ ń bò láṣìírí. Hmm. Hello hello. hello. orúkọ yín. musa láti kéwìrì. musa láti. kéwìrì. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹ dákun gẹ́gẹ́ bí a ṣe gbọ́ ní ṣúnà pé tí a bá wọ inú mọ́ṣáláṣí ká yan nọ́fìlà méjì. Mhm. ni pé ká pé mo wá wọnú mọ́ṣáláṣí mo wá bá tí rí bàdá ní pèrún ṣé màá ní sùúrù kí làdáni fi pèrò tákì tó yan náfìlà ni àbí mo lè máa ń bá náfìlà lọ. ẹ tó bá jẹ́ pé ọjọ́ lásán ni wọ́n ń pèpè fún sọ̀láàtì lọ́wọ́ ẹ dúró ó dìgbà tó ń bá pèpè tán ẹ máa dá ẹni tí ń pèpè lóhùn nígbà tó bá masjid rọ́kà méjì tá a fi kí mọ́ṣáláṣí. Hmm. àmọ́ tó bá pé ọjọ́ júmọ̀ ni bí òní yìí ẹ tètè ṣe náfìlà arákà méjì ń lásìkò tí wọ́n ń pe sọ̀láàtì lọ́wọ́ nígbà tí wọ́n bá parí kótóbà tẹ́ bá parí sọ̀láàtì ẹ wá dáhùn ìpèpè fún sọ̀láàtì tẹ́ ti gbọ́ ṣáájú tẹ́lẹ̀. hello. tẹ́ bá ti sọ lórí báyìí ìgbà náà kẹ́ ẹ pè ẹ lórúkọ yín o. aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín bí ẹ ti ń pè. àbúrò anáṣẹ́ ló ti láti Ìlọrin ìbéèrè yìí. ìbéèrè ìfowó ni nga islamic cooperative wa tó wọn á ní sọ pé ẹ ń bá gba fifty thousand naira yóò kọ two thousand naira gba fọ́ọ̀mù náà gba hundred thousand yóò fi three hundred three thousand gba fọ́ọ̀mù náà wọn á fi owó fọ́ọ̀mù yẹn tí kò ti bọ́ sí eh, rìbá. yàtọ̀ sí fọ́ọ̀mù tẹ̀ ń gbà gan bó ló ṣe jẹ́ islamic eléyàn ń bùkátà àsìkò hmm. tá a fi lè ṣàlàyé rẹ̀ because gbogbo nǹkan kọ́lẹ́kànlẹ́wọ́ kọ́ mọ́ hmm. tí ó sì di islamic nítorí pé mo yá hundred thousand hundred thousand náà máa fi dá padà ẹ ní islamic sẹ́yìn ọ̀mọ̀ yìí pé mo ti kọ́kọ́ yá wọn fifty thousand kún tó yá mi hundred thousand fifty thousand tí mo yá wọn kún tó yá mi hundred kìí ṣe islamic mm. so eléyìí wọ́n ń pè ní qardan jarra naf'an owó tí mo yá yín tí mo fi láǹfààní àti iye ìtọ́pọ̀ jùlọ ni so eléyìí ti sọ di rìbá lábẹ́ òfin ọlọ́run bó ló ṣe wá di islamic ẹ wá ń sọ̀rọ̀ fọ́ọ̀mù. Mm. hello. Assalamu alaikum. Wa alaikum salaam wa rahmatullahi orúkọ yín bí ẹ ti ń pè. Orúkọ mi ni ìyá Mọ̀sọ́lá látòrí Sanẹ́rọ̀ Gbọmọṣọ. À ń gbọ́ yín. Mo kí àwọn bàbá wa ní wọ́n gùn. Ìbéèrè tèmi lọ báyìí pé pẹ̀lú owó yíyá. Nísìnyí ẹjọ́ ya ẹjọ́ ya. bí a ṣe ń bá orílẹ̀-èdè nàìjíríà lọ pẹ̀lú mm-hmm. ìjọba wa wọ́n ń ya owó wọ́n ń ya owó ṣùgbọ́n ṣé wọ́n lè mọ̀ láǹfààní láti san nínú ìṣẹ̀lẹ̀ àti Islam wọ́n sì ní tó bá yá owó tí ò bá lè san kó tó jáde láyé wípé ó ti yóò san níjọ́ gbẹ̀jà lùsẹ́mọ̀ pé gbogbo àwọn ọmọ Nàìjíríà la wá láti san àbáwọn tó ó ti yẹ ó ti yẹ àwọn kọ́ni kó àwọ̀ kankan <laughs> ìjọba ìjọba kan bá lọ ìjọba míì bá dé gbèsè tìjọba tó lọ òun náà jogún rẹ̀ ni àmọ́ wa níta àwọn jẹ là wá èmi náà ti àjẹ gbèsè tí màá sanjọ gbèǹde èèyàn jẹ gbì ó ti ṣẹlẹ̀ kú gbì. àbí jazakumullahu khairan ẹ jẹ́ kí àwòbọ̀ ya bá lè rí eléyìí jọmọ ẹ̀yà ó tẹ̀ sí padà wá gé ọ̀rà àwọn tí ó pè láti China náà ni àmọ́ ó ti gé jazakumullahu khairan sheikh ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò a ìsàn alẹ́sùn lórí láyé ń bí àtìlọ́jọ́ àgbéǹdẹ̀lẹ̀ kẹ́yàmọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti alimadina center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ abu àmínà tí wọ́n dìjọ́ kọ́ orin wá láti òkè àdúrà akíntola afa ismail àti afa abdulwadud jazakumullahu khairon ọ̀làdùnní bẹ́ẹ̀ ló ń lókọ̀ mi o ọjọ́ mẹ́jọ ìní láti mọ̀ pàdé inshallah fún ọ̀tún ètò yìí títí gbà náà tí mo kí wa ní kíkí ọlá tó kíkí ọlá tó sàlùbáríkà jùlọ tá a tún máa kíra wa nínú ọgbàlùjẹ́nà inshàlá wípé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. FM one zero one one is perfect. ẹ jẹ́ ká darapọ̀ mọ́ àyàn tó yẹ jímọ̀ lórí ètò àlùhùdà.